bọ̀ wọ́n ní ọmọ tí ò kọ́ òní yóò gbé ilé tí a kọ́ tà torí pé orílẹ̀-èdè nàìjíríà níbi tí à ń lọ báyìí tí a bá kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó yè kóró kó má di pé orílẹ̀-èdè nàìjíríà yóò di orílẹ̀-èdè alátúntà yóò di orílẹ̀-èdè tí yóò di ọmọ ẹ̀yìn nínú gbogbo nǹkan tẹ̀bẹ̀ bá mọ̀ pé láti nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn ó ní gbódòǹròsọ ti ṣẹlẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ fásitì àti ìjọba àpapọ̀ pàápàá jùlọ nípa ètò ẹ̀kọ́ àgbọ̀nsẹ́ ìkàmùdùnsẹ́ ojú olóko wa wú bó o lọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn àmì olùkọ́ fásitì ṣe wá rí kí ni ìjọba sọ eléyìí òun náà ni nǹkan tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò torí pé tí a bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá ó ṣeé ṣe kí wàhálà ó ṣẹlẹ̀ nípa ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ibo ni ọ̀rọ̀ ìyanṣẹ́lódì dé kí ni ìjọba ń ṣe ọ̀nà wo ló ṣe kan àwọn aráàlú ọ̀nà wo ló ṣe kan àwọn akẹ́kọ̀ọ́ eléyìí òun náà ni kókó tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò lórí ètò Ojúmọ́ Ire lónìí orúkọ tèmi ni Rafiu Adédìran orúkọ tèmi ni Kúnlé Adélékè eléyìí la fi ń kí yín kàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire fún títí ọ̀sẹ̀ tòní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò Ojúmọ́ Ire àwọn tó bá ṣe pàtàkì fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà la máa ń gbé wá sórí ètò Ojúmọ́ Ire bẹ́ẹ̀ sì ni lábala lábala òní a ṣe àgbékalẹ̀ ètò Ojúmọ́ Ire abala àkọ́kọ́ níbi tí a ti kọjá lọ sí iyàrá Yewande ti wà níkàlẹ̀ láti fún wa tán ìròyìn fún títí òní nígbà tí a bá kò ní ẹ̀ka ìròyìn ní àbọ̀ sí ẹ̀ka ibi tí a ti máa ṣe á tó sì yọ nínú kókó ìwé ìròyìn lẹ́yìn tá a bá kò lábala kókó inú ìwé ìròyìn látàkọ́sọ́ sínú kókó ètò fún ti tòní níbi tí a ti máa ṣílẹ̀kùn fún àwọn àlejò wa láti darapọ̀ mọ́ wa láti máa yànnàná àwọn kókó àti orí ọ̀rọ̀ tá a gbé wá gẹ́gẹ́ bí ẹnìkejì mi sọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ láàrin ìjọba àti ẹgbẹ́ olùkọ́ni ní fásitì ilẹ̀ yìí níta ti máa ṣe àgbékalẹ̀ àwọn ọ̀nà àbáyọ àti ohun tó yẹ kí ìjọba ṣe lórí eléyìí Yéwándé ǹjẹ́ o ti wà níkàlẹ̀ fún ìròyìn bó lọ́dọ̀ rẹ lọ́hùn. ẹ ṣeun ẹ̀yin atọ́kùn ẹ kú dédé àsìkò yìí ìròyìn ló ń dé sí ojú mọ́ọ̀mọ́ ìròyìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà Yéwándé Olúwadọ̀bí lórúkọ mi ìròyìn náà rèé òfin bántọ́ṣẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2022 ni ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ti fọwọ́ sí báyìí pẹ̀lú ìfọwọ́sí òfin náà báyìí yóò lè rọrùn fún ìjọba ṣètò bántọ́ṣẹ̀ fún àwọn tó kù díẹ̀ káàtó fún bákan náà ìgbìmọ̀ aláṣẹ tún fọwọ́ sí àlàkalẹ̀ àti ìmúrasílẹ̀ àjọ nema láti lè kojú àwọn ìṣòro tó ń ṣẹlẹ̀ àti láti pinwọ́n rẹ̀ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àánú àti ìṣàkóso àjálù sadiya farouk ló fojú ọ̀rọ̀ yìí léde nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tó wáyé. adarí àgbà ti iléeṣẹ́ nigeria hydrological service agency nisa clement nze ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nigeria láti tẹpá mọ́ akitiyan wọn láti kojú àwọn ìṣẹ̀lẹ̀ omíyalé nínú orílẹ̀-èdè yìí látàrí pé àsìkò òjò tí omíyalé máa ń pọ̀ la wà nínú rẹ̀ ó sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní olú iléeṣẹ́ nisa ní ìlú àbújá ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ pé àwọn yóò fòfin mú iléeṣẹ́ ọkọ̀ òfurufú láti gba náírà fún ìwé ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí wọ́n ṣàpèjúwe kíkúndùn tí wọ́n kúndùn dọ́là gẹ́gẹ́ bí títàpá sí òfin orílẹ̀‐èdè yìí mínísítà fún ìrìnnà òfurufú hadi sirika ló ṣe ìkìlọ̀ náà níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti tẹ ògbóǹtarìgì onífàyàwọ́ ọmọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Maureen Wechinwu èyí tí wọ́n fi ẹ̀sùn jíjí ọmọ tó tó márùndínlógún ní Alu tí ń ṣe ìpínlẹ̀ Rivers kan àfúrásì ọ̀hún tó pe ara rẹ̀ ní ìránṣẹ́ ọlọ́run obìnrin nínú ìjọ àgùdà ni wọ́n fi ojú rẹ̀ léde pẹ̀lú àwọn àfúrásì mìíràn tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà bá lórí lọ́wọ́ nínú ìwà ọ̀daràn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ yìí ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé arákùnrin kan tó máa ń bá àwọn ajínigbé ṣe ìjọba Kaduna tí orúkọ rẹ̀ ń jẹ́ Tukọ̀ Mamu wà ní àkóló wọn báyìí nínú ọ̀rọ̀ kan tí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múlẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ yìí ọ̀hún fi léde wọ́n ṣàlàyé wípé ọwọ́ ba mahmood nípasẹ̀ ṣíṣiṣẹ́ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ yìí àti ti ilẹ̀ òkèrè ní pápákọ̀ òfurufú tó wà ní Cairo ní ilẹ̀ Egypt ní àkókò tó fẹ́ tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Saudi Arabia fún iṣẹ́ hajj bákan náà ni àfilédè ọ̀hún tún ṣàlàyé síwájú sí pé wọn yóò máa fi ọ̀rọ̀ wá màmú lẹ́nu wò ní ìbámu pẹ̀lú ìṣòro tó ń kojú ètò ààbò àti pé iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yóò máa tẹ̀síwájú nínú ojúṣe rẹ̀ sí orílẹ̀-èdè olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ APC Bọ́lá Ahmed Tinubu ti ṣàlàyé pé kò sí ìkùnsínú kankan láàrin òun àti alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà ìyẹn Abdullahi Adamu Bọ́lá Ahmed Tinubu sọ eléyìí níbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ olú iléeṣẹ́ ẹgbẹ́ náà pé ìbáṣepọ̀ tó dúróore ló wà láàrin òun àti gbogbo ọmọ ẹgbẹ́ náà fún ìlọsíwájú àti ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú APC láti mú èròǹgbà rẹ̀ ṣẹ ẹgbẹ́ òṣèlú PDP yóò wà ní ìṣọ̀kan bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìṣòro kan ń bá fínra kí ó tó di àkókò ìdìbò gbogbogbò ti ọdún 2023 èyí ni àfẹnukò tó jẹ jáde níbi ìpàdé àwọn aṣojú ẹgbẹ́ náà tó wáyé ní ìlú Àbújá akọ̀ròyìn wa Timothy Yusuf Abọ̀jẹ ni wípé apá kìíní ìpàdé àwọn aṣáájú ẹgbẹ́ náà ni yóò tẹ̀lé ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ májèóbàjẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ yóò ṣe ìpàdé tiwọn ní ọjọ́bọ̀ lára àwọn tó wà níbi ìpàdé ẹgbẹ́ òṣèlú PDP ni olùdíje fún ipò ààrẹ Atiku Abubakar alága ẹgbẹ́ àwọn gómìnà Aminu Waziri Tambuwal àwọn gómìnà pẹ̀lú alága ẹgbẹ́ sẹ́nitọ̀ Iyorchia ìpàdé náà ni wọn yóò fún ìgbìmọ̀ tó ga jùlọ ní àbọ̀ ìpàdé àwọn ọ̀dọ́ kan dúró sí ẹnu ìloro ibi ìpàdé náà ti wáyé wọ́n sì sọ pé kí wọ́n kọ ìwé ìkọ̀wé fipò sílẹ̀ alága ẹgbẹ́ ìyọ́chá ayù. orílẹ̀-èdè nàìjíríà ti darapọ̀ mọ́ àgbájọ àwọn orílẹ̀-èdè tí ó ní àlàkalẹ̀ tó tọ̀nà fún ìtọ́jú ọwọ́ eléyìí jẹ́ àtẹ̀lé sí ìpàdé ìta gbangba níbi tí wọ́n ti ṣe àgbékalẹ̀ àlàkalẹ̀ fún ìtọ́jú àti ìlera ọwọ́ ní ìlú Àbújá níbi tí mínísítà tó ń rí sí ètò àlùmọ́nì omi àti àwọn tọ́rọ̀ kan nínú ìdàgbàsókè iléeṣẹ́ náà fi léde wípé ìlera àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà ní ọwọ́ wọn ẹ jẹ́ ká lọ wo bí ojú ọjọ́ yóò ṣe rí lónìí tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2022. so ìròyìn wa fún ti àsìkò yìí ò ní ju báyìí lọ lẹ́ẹ̀kan sí Yéwándé Olúwàjọbí lóníròyìn ẹ kú ìkàlẹ̀. láyé àwọn èèyàn ń ṣàwárí ìròyìn wọn láti oríṣiríṣi ọ̀nà ju ti àtẹ̀yìnwá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn wọ̀nyí ló jẹ́ èyí tí kì í ṣe òótọ́ tí wọn kò ṣe ọ̀fíntótó rẹ̀ tàbí tí wọ́n ti yọ kúrò nínú rẹ̀ tó jẹ́ pé àgbélẹ̀rọ tó sì lè dá wàhálà àti ìyapa sílẹ̀ láàrin àwùjọ kó tó di pé o gba ìròyìn kankan gbọ́ débi pé o taari rẹ̀ sí àwọn ẹlòmíràn bí ara rẹ léèrè àwọn ìbéèrè wọ̀nyí wípé ǹjẹ́ ìròyìn yìí rí bẹ́ẹ̀ bí ǹjẹ́ ó gba ọ̀nà tó ṣeé fọkàn tán wá bí ǹjẹ́ wọ́n ṣe ìwádìí tí wọ́n sì fìdánilójú rẹ̀ múlẹ̀ àgbélẹ̀rọ ìròyìn léwu púpọ̀ bóyá o kàn ń ṣe é láti fi ṣeré tàbí ò ń lò fún ohun tó ní ṣe pẹ̀lú òṣèlú ọ̀rọ̀ yìí lè ta àwọn ènìyàn míì lára ìròyìn àgbélẹ̀rọ má ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ má ṣe tàn kálẹ̀ ìkéde yìí wá láti iléeṣẹ́ móhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA. ǹjẹ́ o mọ̀ pé márùn-ún lé ní ọgọ́rùn-ún ọmọ obìnrin ni wọ́n ń fi tipátipá bá lò pọ̀ lójoojúmọ́ bí ọ̀pọ̀ ló ti sọ ẹ̀mí nù lójú ìbáṣepọ̀ tipátipá ọ̀pọ̀ ló ti gba ẹ̀mí ara wọn nítorí ìtìjú ọ̀pọ̀ ló ti kábàámọ̀ ayérayé a ó máa ṣe o àṣà yìí kì í ṣe tiwa àṣà yìí kì í ṣe tiwa rárá ó dá mi lójú kì í ṣe tọmọlúwàbí tòótọ́ báwo la ṣe jẹ́ kí àṣà burúkú yìí gba gbogbo agbègbè wa yíká tí ò bá tẹ̀ ní ìbẹ̀rù fún òfin ìbẹ̀rù ọlọ́run kọ́ báyìí àtiwọ́ náà kí lérò tó fi máa ń bo ìbáṣepọ̀ tipátipá mọ́lẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ láàárín ọ̀dọ̀ ẹ̀ rántí wípé ìṣòro tá bá pín òun ló ní ìyanjú má ṣe bo àṣírí ìbáṣepọ̀ tipátipá mọ́lẹ̀ nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló ń bá ènìyàn lò tipátipá lójoojúmọ́ ó lè jẹ́ ìwọ tàbí olólùfẹ́ rẹ ló kàn báyìí ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ká jọ gbé àwọn ọmọbìnrin wa torí pé ohun àlejò ni wọ́n jẹ́ ṣọ́ra fún ìbáṣepọ̀ tipátipá. wannan labarin ma yana peji na talatin eh, ita kuma babban labarin wannan jarida shine ainihin babban labarin da ke gaban jarida shine ta bayyana cewa ọkwa ji kenka eziokwu nwanne m nwoke ikechukwu ndukwe igbo iji wee mee ka ụbọchị na-aga n'anya ya nation fún ti òwúrọ̀ yìí ibẹ̀ náà ti sọ pé àwọn ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Benue pàṣẹ wípé gbogbo àwọn ẹ̀ka ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ẹ̀ka ní ẹ̀ka ètò ààbò. kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́rìn kápá rẹ́rìn iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ ìkànnì Oòduà àwa gangan ni alára àgbàyídá tó ń fara dára nílé alára fúnra rẹ̀ ẹ̀yin èèyàn wa nílé ẹ mọ̀ wípé ìgbádùn ti yín ìyẹn ní iṣẹ́ tiwa nílé iṣẹ́ NTA ìkànnì Oòduà ẹ jẹ́ ká wá fi tiwa ká fi gbé ti tiyín lárugẹ. fún ìpolówó ọjà tàbí ayẹyẹ pàtàkì ohun tí ẹ fẹ́ kó di àgbéléwò bóyá ẹ sì ní ayẹyẹ bíi ìgbéyàwó ìṣílé oyè jíjẹ òkú àgbà ọdún ìlú tàbí ohun pàtàkì mìíràn tí ẹ fẹ́ kó di àgbéléwò lórí móhùnmáwòrán yín ẹ lè kàn sí wa ní iléeṣẹ́ NTA ìkànnì Oòduà ní olú ilé ní Gariki area eleven nílùú Àbújá tàbí kí ẹ pè àwọn nọ́mbà wọ̀nyí láti bá àwọn olùtajà wa sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. ẹ lè pè sórí òdo èje òdo ẹ̀ta èje àrùn ẹ̀sán èjì ẹ̀fà ẹ̀ta ẹ̀rin tàbí kí ẹ pè Jennifer sórí òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrún ẹ̀sán ẹ̀fà ẹ̀fà èjì ẹ̀fà ẹ̀ta tàbí kí ẹ pe Mariam sórí òdo ẹ̀jọ òdo èje ẹ̀jọ ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán àrún ẹ̀sán èje ẹ ṣeun tí ẹ bá wà dòwò pọ̀. They have discussion focused on corruption, security, kayayyaki a yanayi a ƙasar nan yadda za a samu cikakken ci gaba wàásù ẹni ọ̀wọ̀ ní kólà tó kó ó ní ó yẹ kí àwọn ènìyàn súnmọ́ ọlọ́run kí á sì máa. Why, why crossing my camera? ẹ káàbọ̀ padà láti yàrá ìròyìn níbi tí Yéwándé Olúwàjọbí ti ka ìròyìn lérèbé fún wa ní báyìí àkọlù náà ni kókó tó jáde nínú ìwé ìròyìn níbi tí lámẹ̀ ìtọ́ àwùjọ àsọ̀rọ̀gbàyè Jídé Òjó wọn ti wà níkàlẹ̀ láti bá yànnà náà àwọn kókó tó jáde nínú ìwé ìròyìn ní òwúrọ̀ yìí ẹ kó kalẹ̀. ẹ ṣeun atọ́kùn àkójúmọ́. ẹ ìwé ìròyìn tó wà lọ́wọ́ mi ìwé ìròyìn Vanguard wà ní ọwọ́ tèmi. ìwé ìròyìn The Punch ló wà lọ́wọ́ tèmi náà níbí ní tó lé téńté síwájú ìwé ìròyìn Vanguard wọ́n ní èmọ́mọ̀dé àwọn ọ̀rẹ́ méjì gbẹ̀mí ọ̀rẹ́ wọn kẹta látàrí wípé ó ń rí owó jù wọ́n lọ nínú iṣẹ́ yahoo yahoo tí wọ́n ń ṣe iléeṣẹ́ ọlọ́pàá Òṣogbo ló fi àwọn afurasí ọ̀daràn tí wọ́n pa ọ̀rẹ́ wọn hàn wọ́n ní tẹ yahoo yahoo ó ń rówó jà wọ́n lọ ń bẹ̀ pé ó ti wá ń fi bùgá. ọwọ́ ìkángun kejì kan lọ́nu wọn ni kílẹ̀ yìí sórí ọ̀rọ̀ yìí. sẹ́ni àrùn tó sún sí ni lẹ́nu tó buyọ̀ sí ni wọ́n ní iṣẹ́ ò ṣe pọ́nlá iyì ò ṣe é tù dànù ó dàbí àwòrán kan tí mo rí náà ní òkè tán ní àwọn agbébọn wọ́n mú olè wọ́n wá fa olè lé ọlọ́pàá lọ́wọ́ ní ìlú Katsina àwọn agbébọn <laughs> tí ń jiyàn gbé tí ń gbowó lọ́wọ́ yẹn ọ́n àmọ́ ẹnìkan wọn ló lè ní ẹ rí pé sẹ́rí ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín ni hmm. nǹkan burúkú la fi ń ṣayọ̀ ní ìsìn hmm. kéèyàn mọ panilẹ́kúnjayé kẹtún á mọ lára ara yín tẹbi hmm. pé ìlara yìí ó wá mú kẹ́ ẹ gba ẹ̀mí arákùnrin ẹni tó yẹ kí wọ́n ní ó ń bọ̀ ń bọ̀ ayé àtijọ́ ni wọ́n ń de àwọn de ojúlẹ̀yàn mú tó nísìn gbogbo òbí tó bá bímọ kó bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ kì í ṣe nǹkan àmúyangàn nípa ìkúnjayé kéèyàn mọ gbájú ẹ̀ láti ń gbá àti ẹ̀mọ̀ bóyá sójú ni wọ́n ń gbá gan ní ìsìn àbí gbogbo ara báyìí ni wọ́n ń gbá kò tiẹ̀ wá sẹ́ni tí àwọn ará bí ò tiẹ̀ lè mú balẹ̀ àtàrúgbó àtomidan àti ọkùnrin àtobìnrin àti ọmọdé ni kò tiẹ̀ ó wá di iṣẹ́ téèyàn mú tó yàn láàyò tó tó wá fi yàn gan. kọlọ́n kó ṣàánú wa lórí eléyìí. ẹ nínú ìwé ìròyìn the punch tó wà lọ́wọ́ mi eléyìí sọ pé gómìnà ìpínlẹ̀ Rivers ẹ̀ Wike ní ìdájọ́ ọlọ́run fẹ́ẹ́ dé fún àwọn tí wọ́n sọ ara wọn di ọlọ́run kékeré tí wọ́n ti ba ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ ó ṣèyí níbi ìsílẹ̀ ẹ̀kọ́ tó wáyé ní ìpínlẹ̀ náà kí ni ẹ rí sọ sí ọ̀rọ̀ tí gómìnà Wike sọ yìí. Hmm. àtọ ó fi ẹ̀hónú tiẹ̀ hàn ní ṣùgbọ́n wọ́n lámùkùn wọ́n lẹ́rù ẹ̀ owó olè ìwòsàlẹ̀ hmm. bàbá fagbùrù gbòdò náà fà gbó. Eh, eh, lámẹ̀tọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ṣé kì í ṣe ọ pé ọ̀rọ̀ wàhálà ẹ̀ ti ń gbúgbó nínú ẹgbẹ́ òṣèlú PDP ló jẹ́ kí ló fà tó fi sọ nǹkan tó sọ ló sọ àtúrí pé àbí ti ń wá ọ̀tẹ̀ lọ́wọ́. èkíní ti ń wò ọ̀tẹ̀ lọ́wọ́ èkejì ní pé eh, èkejì náà ti ń wò ọ̀tẹ̀ lọ́wọ́ náà ni ṣé Prince Uche Secondus tó wà ń bẹ̀ kí ayù tó débẹ̀ mm. ebó ló mú wá. Mm. O náà ló tún zụrụ lóyè wọ́n jà kúrò ni wọ́n tún jà náà ni ẹ ìjà náà ní gbẹ̀yìn àlè mm. wọ́n jà ni ń mú ń gbà wọ́n lé alimọ́dù tí wọ́n lé lọ wọ́n lé wọ́n mú jẹ̀wá pé uche ló. pọ̀tá ni wíkẹ̀ náà ló fẹ̀yìn pọ̀n wá. ṣé kì í ṣe pé ọ̀rọ̀ ẹgbẹ́ wọn yìí gbogbo tẹ bá wo àwọn alága tí wọ́n ti ń jẹ nínú ẹgbẹ́ wọn yìí ṣé yìí ṣe wàhálà àṣàlẹ̀ ọ̀pọ̀ ń bẹ náà ni àrírọ̀ lóye náà ní sẹ́yìn. kò fẹ́ sí alága PDP tí wọ́n rọ̀ lóye o kò tiẹ̀ fẹ́ sí kan wá wá bí wọ́n ṣe fẹ́ gun òtòlótó nítorí ọ̀rọ̀ PDP yìí. Mm bí ìgbà tán kàn fẹ́ kí owó wọn tí wọ́n fẹ́ fi díje fún ọdún twenty twenty three kó wọ gba two ni. kọlọ́hún ṣàánú ẹgbẹ́ wọn. kọlọ́hún ṣàánú wọn. ẹyìn nínú ìwé ìròyìn Vanguard wọ́n ní àwọn ọlọ́pàá akọ́síta búlárì tí wọ́n kí gbé síta wọ́n ní àwọn ọlọ́kadà ti gbà ìyàwó àwọn tán lóṣogbo pé ìjọba kọ̀ọ̀kan sanwó wọn àwọn akọ́síta búlárì wọ́n ní láti bí oṣù bíi mẹ́rìndínlógún tí wọ́n ti gbà wọn síṣẹ́ hmm. ìjọba kọ̀ ṣùgbọ́n kọmíṣọ́ ọlọ́pàá farabalẹ̀ wọ́n yànjú wọn pé ṣé wọn mọ̀ pé agbófinró ni ẹ nì ságbófinró àtúmọ̀ wọ́ọ̀dì ni eh, ṣùgbọ́n àwọn eh, kọ́sítábúlárì yìí wọ́n láwọn ọlọ́kadà ti gba ìyàwó àwọn tán o tó láwọn òrówó jẹ. ẹ eh, asọdùn náà ni gbogbo eléyìí àsọdùn ni bí nǹkan ò bá tẹ̀yàn lọ́rùn ẹ̀ yóò sì fi sẹ́lẹ̀ yóò sì wá nǹkan mi sí bó bá sọ kó wájú náà ni wọ́n lọ kán máa lọ. èwo ni pé àwọn ọlọ́kadà ti ń gbéyàwó àwọn ni àwọn ọlọ́kadà ti ń rówó ojoojúmọ́. <laughs> káwọn náà lọ kán lọ bá àwọn ọlọ́kadà kan lọ gba àgbàwọ̀ ọ̀kadà ó bá ṣe pé èyí tó bàyàn lọ́kàn jẹ́ èkíní mm. tàbá bẹ́ran wú ká bẹ́ran wù kò dàbí ìjọba ṣe gbà fún ọ lówó ṣùgbọ́n ká pé torí pé ẹ̀sánwó ni wọ́n ṣe ń gbàyàwó náà ṣe ń báyàwó wa sùn ẹ àwọn go tọkùnrin láàyè ara wọn. kọlọ̀ kó sàánú wa lórílẹ̀‐èdè yìí. Eh, nínú ìwé ìròyìn the point tó wà lọ́wọ́ mi bákan náà ni ó sọ pé ọ̀gá ilé ẹ̀kọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Prosper bá àwọn akẹ́kọ̀ọ́ méje sùn bẹ́ẹ̀ ni ó fi ẹsẹ̀ fẹ́ ó ní iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù náà ni gbogbo àmọ́ ṣebí ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀ iṣẹ́ èṣù náà ni gbogbo ọmọ wuyè nítorí pé ohun ọ̀làta tó bá ṣe pé èṣù gan-an bó bá jẹ́ pé èṣù lè jẹ́jọ́ ni hmm. ìbá ìbá fojú àwọn aṣebi gan-an tó ń hmm. parọ́ ọmọ pé ṣé jẹ́jẹ́ bí kí mo jókòó ebó ni tèmi ṣe jẹ́ ńgbà tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ ìwọ tó jẹ́ olórí ilé ẹ̀kọ́ o wá bẹ̀rẹ̀ sí mọ àwọn ọmọ níkọ̀ọ̀kan o wá sọ wọ́n di adìẹ wá. wọn ló tiẹ̀ tó ń lọ ilé bàbá ọmọ kan ilé bàbá rẹ̀ ló ti lọ ló ti sẹ́rẹ̀ gẹ́dẹ́ fì í. àwọn kan wà tó jẹ́ pé wọn yẹ láwùjọ àwùjọ àwọn èèyàn gidi ó yẹ kán fi wọ́n pamọ́ ni mm. kán sì bá nǹkan ọmọkùnrin wọn kán bá wí ó ní bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ò bá kásẹ̀ ètò tòní ńlẹ̀ ìwé ní ìròyìn kẹta tí mo tún rí nínú Vanguard wọ́n ní ààrẹ Buhari kó lè kó lè dá kó lè dá orúkọ àwọn tó fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin padà torí àwọn kan ń pariwo wọ́n láwọn táwọn fi jẹ kọmíṣánná elétò ìdìbò mm. fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni pé nípa èyí o kí ààrẹ kọ́ ya máa forúkọ wọn rẹ́sẹ̀ rárá àwọn ìjọba sì ní kí ni wọ́n mú kí ni ẹ̀rí tí wọ́n rí tẹ́ fi sọ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n. Mm. ààrẹ ti ṣe ẹ̀tọ́ ṣé àmọ́ pé lákọ̀ọ́kọ́ náà ààrẹ ò lè mọ gbogbo àwọn tó ń bá a ṣiṣẹ́ hmm. ààrẹ ó béèrè ní lọ́wọ́ àwọn gómìnà àti àwọn ìkànnlú pé ẹ fún mi lé orúkọ èèyàn kan tí a yàn sí ipò yìí hmm. ṣùgbọ́n àwọn bíi mẹ́ta àbí mẹ́rin tí àwọn èèyàn ní awuyewuye lórí fífi wọn pẹ́ ọmọọṣẹ́ APC ni wọ́n. ẹ̀tọ́ láti kọ̀ wọ́n ọwọ́ ilé asòfin ló wà mm, mm. ààrẹ ò ní sọ pé ẹ bá mú nǹkan ọkọ wọn àwọn ilé ni ó wá ṣèwádìí pé ẹjọ́ wa ẹ pé nínú ọdún tó kọjá arábìnrin Loretta àwọn èèyàn táwọn awuyewuye wà lórí rẹ̀ àwọn ilé àjòfin náà lọ ní àlè gbà kí á fún tẹ̀lú yíyàn rẹ̀ sípò ẹ̀ ń náà lórí eléyìí náà ni àwọn tó bá ní ẹ̀rí tó dájú láti fi hàn pé àwọn ará bí yìí o wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n wàá mú ẹ̀rí wọn wọ́n mú lọ sílé ìgbìmọ̀ aṣòfin. ó torí àkókò wa nínú ìwé ìròyìn tó inú ìròyìn The Punch tó wà lọ́wọ́ tèmi ìròyìn tó kásẹ̀ ńlẹ̀ lọ sọ wípé wàhálà bẹ́ sílẹ̀ láàrin ìgbìmọ̀ àkóso àwọn ọlọ́pàá ìyẹn police service commission àti iléeṣẹ́ ọlọ́pàá látàrí bí ìgbìmọ̀ náà ṣe sọ wípé àwọn fẹ́ gba ènìyàn sí iṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní èyí kò bójúmu ní ojúṣe àwọn ni láti gba ènìyàn síṣẹ́ ọlọ́pàá yẹn PSC ló sọ bẹ́ẹ̀ olójúṣe àwọn. ṣe ní ọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé ààrẹ ó fẹ́ bá wọn dá sí ó ti wà láti ìgbà tí MD Abubakar. Hmm. Hmm tó jẹ́ kòkárì tó jẹ́ olórí ọlọ́pàá tó wà nípò ni ọ̀rọ̀ ẹ ti jẹyọ wọ́n gbéra wọn lọ sílé ẹjọ́ ilé ẹjọ́ dá ààrẹ fún police service commission pé ní bí ìwé òfin nàìjíríà ṣe là mm. police service commission ló yẹ kó gba àwọn ọlọ́pàá sí àti kúrútù ewó wá nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé wọ́n wá ní kí wọ́n jọ ṣe pọ̀ ni. Mm ṣe rí police service commission wọn ò tó wọn ò ní owó tó láti ṣàyẹ̀wò ó wá yẹ kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ní ṣùgbọ́n tó jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́mi ṣé kì í ṣe pé ejò lọ́wọ́ nú. ejò lọ́wọ́ nú ni hmm. wọ́n ti gbé ẹjọ́ yìí nígbà tí wọ́n dá police service commission láre hmm. iléeṣẹ́ ọlọ́pàá tún lọ sí kòtẹ́milọ́rùn kòtẹ́milọ́rùn tún sọ pé police service commission ló lẹ́tọ̀ọ́ láti gba àwọn èèyàn ètò wa ń rú èmi lójú bẹ́ẹ̀ tí mo fi léjò lọ́wọ́ nù ni pé alàgbà Busiliu Smith tó jẹ́ olórí police service commission ó ti jọ́ ọ̀gá ọlọ́pàá rí àwọn tó wá jẹ ọ̀gá ọlọ́pàá ní ìsìn bóyá bí ìgbà tí wọ́n wà ní eh, eh, bí ìgbà tí wọ́n wà ní eh, ASP àbí bóyá ní ọ̀tẹ̀ tí ìwọ̀sọ̀ ọlọ́pàá gbà náà tí Muslim Smith sẹ́wọ̀n wà lè jókòó kan bára wọn sọ̀rọ̀ a sì ní mínísítà fún ètò ọlọ́pàá lórílẹ̀‐èdè hmm. kí ni ipa táwọn ń kó. ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ lọ ṣe rí àkùdé tí awuyewuye tó ń dálẹ̀ hmm. láti lórí ètò ààbò Nàìjíríà kì í ṣe hmm. kékeré eh, eh, eh. ẹgbẹ̀rún mẹ́wàá ló yẹ kí wọ́n gbà bí wọ́n ṣe bí ìjà erin méjì tó dọjà ní ọdún kẹta sẹ́yìn hmm. tí ò ṣe jẹ́ kó gba àwọn ẹgbẹ̀rún mẹ́wàá tó yẹ kí wọ́n gbà gbà náà ni. mo fẹ́ kẹ́ ẹ wo àárín ṣé ilé ìgbìmọ̀ asòfin wọn ò láṣẹ láti pe ẹ̀yin police service commission ọ̀gá ọlọ́pàá òfin ti wà ńlẹ̀ ẹka aláṣẹ náà ṣé wọn ò lè pè wọn ni ṣé wọn ò máa dójú tì wá. àní ẹ àní gómìnà ààrẹ Buhari gan yẹ ó dá sí. ọ̀dà ẹ̀yìn láti yanjú ìṣòro tó wà láti yanjú eléyìí bí ẹ ti gbéra ilé ẹjọ́ gíga tó ga jùlọ tí ò tí ì dá kí ló dé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé bara yín sọ̀rọ̀. ẹ̀yin hmm. ni a fi àdàgbà oríkó bẹ́ẹ̀ nìyá ó <laughs> jẹ. ẹ̀yin àwọn olùkọ́ wọ́n lé àwọn òní káwọn ọmọ lẹ́kọ̀ọ́ mọ́ àwọn ọmọ sì ti ń ja gànfẹ. ọ̀kálùkù wọn ti ń ṣiṣẹ́ wọ́n ti ń hùwà tí ò da káàkiri àdúgbò. nbùlà àbárò ẹja à ń padà bọ̀ lórí ètò Ojúmọ́ Ire. wannan labarin ma yana feji na talatin da shida eh. ita kuma babban labarin wannan jarida shine ainihin babban labarin da ke gaban jarida shine ta bayyana cewa mm. ọkwaji kenka mm. eh? ah, eziokwu nwanne ike nwoke ndị ndukwe igbo mma iji wee mee ka ụbọchị na-aga n'anya ya nation fún ti òwúrọ̀ náà ti sọ pé àwọn aláṣẹ ìpínlẹ̀ Benue pàṣẹ wípé. ní gbogbo àwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ẹ̀ka ètò ìlera ní ẹ̀ka ètò ààbò. kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́rìn kápá rẹ́rìn iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ ìkànnì Oòduà àwa gangan ni alára àgbàyídá tó ń fara dára nílé alára fúnra rẹ̀ ẹ̀yin èèyàn wa nílé ẹ mọ̀ wípé ìgbádùn ti yín ìyẹn ní iṣẹ́ tiwa nílé iṣẹ́ NTA ìkànnì Oòduà ẹ jẹ́ ká wá fi tiwa ká fi gbé titi yín lárugẹ. fún ìpolówó ọjà tàbí ayẹyẹ pàtàkì ohun tí ẹ fẹ́ kó di àgbéléwò bóyá ẹ ní ayẹyẹ bíi ìgbéyàwó ìṣílé oyè jíjẹ òkú àgbà ọdún ìlú tàbí ohun pàtàkì mìíràn tí ẹ fẹ́ kó di àgbéléwò lórí móhùnmáwòrán yín ẹ lè kàn sí wa ní iléeṣẹ́ NTA ìkànnì òdo iléeṣẹ́ wa tó wà ní Gariki area eleven nílùú Àbújá tàbí kí ẹ pè àwọn nọ́mbà wọ̀nyí láti bá àwọn olùtajà wa sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. ẹ lè pè sórí òdo èje òdo ẹ̀ta èje àrùn ẹ̀sán èjì ẹ̀fà ẹ̀ta ẹ̀rin tàbí kí ẹ pè Jennifer sórí òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrún ẹ̀sán ẹ̀fà ẹ̀fà èjì ẹ̀fà ẹ̀ta tàbí kí ẹ pè Mariam sórí òdo ẹ̀jọ òdo èje ẹ̀jọ ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán àrún ẹ̀sán èje ẹ ṣeun tí ẹ bá wa dòwò pọ̀. ẹ káàbọ̀ padà níbi tí a ti ṣe àgbéyẹ̀wò àwọn kókó tó jáde nínú ìwé ìròyìn hmm. gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan ní ìbẹ̀rẹ̀ tó wípé a fẹ́ ṣe àgbéyẹ̀wò kí ni ó fa ìyẹn sọ lórí àwọn olùkọ́ fásitì ń hmm. bo lọ̀rẹ́ dé dúró torí pé nígbà tí koríko méjì bá ń jà àwọn nígbà tí irin méjì bá ń jà koríko abẹ́rẹ́ ní ìyá ó jẹ wá lọ̀rẹ́ dé dúró eléyìí òun náà ni kókó ọ̀rọ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí lórí ètò ojúmọ́ rẹ ẹ má gbàgbé asọ̀rọ̀gba yìí Jídé Òjó wọ́n sì wà ní kalẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bí aráàlú àti agbẹnusọ tí wọ́n jẹ́ lámẹ̀ ètò àwùjọ wọ́n ò fojú wo níbi ọ̀rọ̀ ìyanṣẹ́lódì hun níbo ló dé dúró ọ̀gbẹ́ni Jídé ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun atọ́kùn. ẹ bákan náà tún ni a ní ọ̀mọ̀wé Prince Ayọ̀dọ̀tun Adéfìrányè láti ilé ẹ̀kọ́ fásitì ìlú Àbújá àwọn náà wà ń kalẹ̀ torí pé olùkọ́ ni wọ́n àwọn ò lè sọ gbódò ń rọsọ láàrin ìjọba kì í sàwọn nìkan wà àwọn àlejò méjì náà ni olùkọ́ kejì náà náà wá láti ilé ẹ kí wọ́n lè sọ bí tọ́rọ̀ mm. dé dúró nípa ọ̀rọ̀ yẹn tó lódì bóyá àwọn wọn jẹ̀bi ni o bóyá ìjọba ni àti pé ọ̀nà àbáyọ gan láti yanjú ìyanṣẹ́lódì ọ̀hún. kó tó wá di pé a máa lọ sí orí ètò Dámilọ́lá Àyàntáyọ̀ Òjó ó ti lọ káàkiri àárín ìlú láti gbọ́ kí ni tó ṣẹlẹ̀ àti ìtàn ìyanṣẹ́lódì ẹ jẹ́ ká wo nǹkan tí Dámilọ́lá gẹ́gẹ́ bí atọ́nà tí ó ṣe atọ́nà wá fún àwọn nǹkan tá a fẹ́ máa jíròrò lé lónìí Dámilọ́lá Àyànsáyọ̀ ọ̀yá ìtò múbọ̀ láti. ìyanṣẹ́lódì ti ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé gíga fásitì ìyáàsù ni ó jẹ́ ohun tó ń kọ gbogbo èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà lóminú pàápàá jùlọ àwọn olùkọ́ iléèwé gíga fásitì ti ìjọba torí pé àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láti parí ẹ̀kọ́ wọn lákòókò kan tàbí wọ̀n mi báyìí. ọ̀rọ̀ ìyanṣẹ́lódì tó wà lẹ́rù ti sún mi seriously torí èmi báyìí oṣù mẹ́ta ló kù fún mi kí n fi graduate ẹ̀dùn kúrò ní school wọ́n ní sí báyìí táwọn ìjọba ti wá bá mi fi oṣù méje kó kó tiẹ̀ ti sún mi bí ti bẹ́ẹ̀ ni mo ṣe lọ wá ṣẹ́kọ́ iṣẹ́ kílọ̀ mi lọ kọ́. ìyanṣẹ́lódì tí asun ṣe wọ́n affect àwọn student nítorí pé final year ni mo wà ìgbà tí ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ ó dáa ilé ẹ̀kọ́ mi dúró mi ò lè fọ́dà mọ́. ẹgbẹ́ náà ni ó ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti oṣù kejì ọdún yìí tí ó sì ti pé oṣù méje báyìí tí ẹnikẹ́ni ò mọ ìgbà tí wọ́n yóò fòpin sí kí ni ohun tó fa ìyanṣẹ́lódì náà gan-an ìwádìí fi yé ni wípé ní ọdún 2009 ẹgbẹ́ asuu bá ìjọba àpapọ̀ ní àwọn ọ̀rọ̀ àjọsọ kan tí wọ́n sì tọwọ́ bọ̀wé ìwé àdéhùn ṣùgbọ́n ìkùnà ìjọba àpapọ̀ láti ló fa ìyanṣẹ́lódì náà lákọ̀ọ́kọ́ ìjọba àpapọ̀ kùnà láti pèsè owó àjẹmọ́nú àti ẹ̀tọ́ àwọn tó ti fẹ̀yìntì èkejì ni wípé ọ̀nà ìsanwó kan tí wọ́n pè ní treasury single account ni wọ́n ní àwọn ò fẹ́ torí pé ilé ẹ̀kọ́ ò ní lè dá dúró tí yóò sì dàbí wípé ìjọba sì ń darí wọn. ìkẹta ni pé àdínkù ti bá owó tí wọ́n fi ń ṣàkóso iléèwé nítorí náà kí ìjọba wá nǹkan ṣe sí i. ìkẹrin ni wípé ìjọba gbọ́dọ̀ ya owó sọ́tọ̀ fún àwọn irinṣẹ́ tí wọ́n ń lò ní àwọn iléèwé gíga fásitì torí pé àwọn tí wọ́n ń lò ti dẹnu kọlẹ̀. látàrí ìkùnà ìjọba láti mú gbogbo àdéhùn ìṣe èyí ni ìgbà keje tí wọ́n ti gùn lé ilé ọ̀ṣẹ́lódì tí kò tíì sí ìdáhùn látọ̀dọ̀ ìjọba àpapọ̀ àwọn ọdún tí wọ́n ti gùn lé àwọn ìyanṣẹ́lódì náà ní ọjọ́ kejìlélógún 2010 sí oṣù kínní ọdún 2011 èyí ṣẹlẹ̀ fún oṣù márùn-ún. Ní ìtẹ̀síwájú ní oṣù kejìlá ọdún 2011 ẹgbẹ́ asu tún gùnlé ìyanṣẹ́lódì mìíràn torí àdéhùn ọdún 2009 àti ìkùnà ìjọba láti pèsè owó fún àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì pẹ̀lú ìkùnà láti rí i pé àwọn olùkọ́ fẹ̀yìntì ní ẹni àádọ́rin ọdún. Ìyanṣẹ́lódì wáyé fún ọjọ́ mọ́kàndínlọ́gọ́ta wọ́n sì fòpin sí i ní ọdún 2012. Bẹ́ẹ̀ sì ni ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2013 wọ́n tún gùn lé ìyanṣẹ́lódì mìíràn títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrìnlá ọdún 2013. Èyí wáyé fún oṣù márùn-ún àti ọjọ́ márùndínlógún bẹ́ẹ̀ sì ni ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 2017 sí oṣù kẹsàn-án ọdún náà wọ́n tún gùn lé òmíràn ní ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2017 fún oṣù mẹ́ta tí ó sì parí ní ọjọ́ keje oṣù kejì ọdún 2019 lẹ́yìn ìpàdé láàrin ìgbìmọ̀ náà àti mínísítà ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige ní ọdún 2020 ìgbìmọ̀ náà tún lọ fún ìyanṣẹ́lódì ní oṣù kẹta ọdún náà ó sì wáyé fún oṣù mẹ́sàn-án gbáko látàrí ìbẹ́sílẹ̀ àrùn covid-19 àti àìkọbiara ti ìjọba àpapọ̀ lórí rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ìyanṣẹ́lódì náà ní oṣù kọkànlá ọdún 2020 òmíràn ló tún ń lọ lọ́wọ́ báyìí tí ó sì ti wá di oṣù méje. ìyanṣẹ́lódì àwọn olùkọ́ fásitì ti dá rúdurùdu púpọ̀ sílẹ̀ látàrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti ń di ìdàkudà sí àwùjọ látàrí àìrí nǹkan ṣe ṣe bí ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yálò èyí sì ń fa ìbànújẹ́ àti ìrora àyà fún àwọn òbí. ó ṣe ní láàánú pé ọ̀rọ̀ dàbò ṣe dà báyìí ó tún ó dẹ̀ ó ọlọ́gbọ́n kọ́ ó dẹ̀ so àṣeyọrí ṣùgbọ́n ó jẹ́ ẹ̀dùn ọkàn pàápàá fún àwọn òbí báyìí tí àwọn ọmọ wa wà ní iléèwé nítorí yanilẹ́nu jù ni pé ọ̀rọ̀ ìyanṣẹ́lódì yìí ó ti ń ṣẹlẹ̀ ó ti pẹ́ ó ti dé lọ́dún mẹ́wàá ó ti dé lọ́dún mọ́kànlá tí wọ́n ní àfẹ́kínlé kan àfẹ́kínlé kan ó yẹ gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ó ti yẹ kí wọ́n ti lè wè nǹkan ti lè wá ọ̀nà tí wọ́n á fi yanjú ọ̀rọ̀ yìí ní ìlú bí ìtùbí tí ò ní dàbẹ́ ni pé àyànmọ́ àwọn ọmọ yìí ló dàbẹ́ ni pé wọ́n fi sórí tábìlì ọlọ́run ò ní jẹ́ kán fi ayé àwọn ọmọ wa ta tẹ́tẹ́ ẹ̀wẹ̀ ó ti kóbá ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè àwùjọ látàrí pé àwọn tó wà ní iléèwé ò tí ì jáde àwọn tó ti jáde ilé ẹ̀kọ́ girama ò dẹ́kun nínú ṣíṣe ìdánwò ìgbaniwọlé sí àwọn fásitì ó ti wá dàbí ọ̀rọ̀ omi adágún hmm, ṣé báyìí ni nǹkan yóò ṣe máa lọ ibo ni ká kọrí sí ta ká sábà ta ká báwí ta ká bẹ̀ èyí àti àwọn mìíràn ni àwọn àlejò wa yóò máa pẹ̀kẹ́lù ẹ kú kalẹ̀. ó ṣeun ṣeun Dámilọ́lá Àyántáyọ̀ Òjó fún àpilẹ̀kọ tó kọ gbogbo wa náà nírọ̀bẹ̀ pé a gbọ́ ọ̀dọ̀ dókítà Ayọ̀dọ̀tún Adéfìnáyè ọ̀dọ̀ yẹn máa ti bẹ̀rẹ̀ torí ẹ̀yin gan lọ̀rọ̀ lọ́sẹ̀ wo mọ́. ló kàn jù. ẹ wo ohun tí àpilẹ̀kọ wa sọ ó ní ẹ̀ ń fi ẹyẹ àwọn ọmọ wa tafàlà hmm. kí ló dé tí ẹ tí tẹ wá ní ìyànsọ lódì yìí ò lẹ́ẹ̀ fi máa bájọba jà. ẹ ṣe olóòtú ó ṣe ní láàánú nítorí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ bá fojú sùnùkùn wò ẹ rí wípé àwọn èèyàn níta wọ́n lè má mọ ìdí tí a sùn fi ń ṣe ìyanṣẹ́lẹ̀ òdì gbogbo ìgbà. kí di kí ni ẹ sáà ìdí náà kò ju pé ìjọba wa wọn ò kọbi ara sí àdéhùn láti múṣẹ gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ pé à báyìí láti ṣe báyìí láti ṣe àá jókòó àá sọ̀rọ̀ àá ní kankan tó lè gbogbo ní agreement ṣùgbọ́n bàtà bá ti kúrò lórí àga ìjókòó ńkọ́ tó kà kó padà sí ẹnu iṣẹ́ rẹ̀ ìjọba bí ìjọba kókò mú ìwé àdéhùn náà wọ́n jù sí abẹ́ káńtà ó wá di pé ah bó ló ṣe wá jẹ́ tẹ́nipẹ́ tẹ́nipẹ́ ṣe ẹ̀ tí ì ṣe ẹ wàá kọ lẹ́tà ẹ wàá kọ lẹ́tà ẹ wàá kọ lẹ́tà síjọba ẹ dákun nǹkan tá à ń sọ ẹ dákun nǹkan tá à ń sọ nígbà tó wá di pé wọ́n á ṣe títí títí tí tí ò sí àṣepútọ̀ ọ̀dà tó wá pé bẹ́ẹ̀ ni ẹ ṣe o àtìdásẹ́lẹ̀ ṣùgbọ́n a ti sọ fún jọ pé ẹ pẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí o á dàṣẹ́ o bẹ́ẹ̀ ṣe yìí ò dáa o. ẹ ń kìlọ̀ fún ìjọba. abẹ́ no agbèjì ìránnilétí ni ara wọn létí ni pé àdéhùn àtàjọ ṣe ni pé lọ́jọ́ báyìí sọ́jọ́ báyìí hmm. ká máa retí nǹkan báyìí tí ó ṣẹlẹ̀ ọjọ́ ń sí ìgò ọjọ́ dé ọjọ́ kọjá kò ṣẹlẹ̀ àwọn akọ lẹ́tà pé ẹ dákun níta ni pé kí tẹnipẹ́ ẹ ṣe ẹ tí ì ṣe wọn ò ní fún ilé sí. ṣé gbogbo àwọn nǹkan tẹ ní tíjọba sọ pé àwọn ń ṣe tí wọn ṣe ṣé wọn ṣe rárá ni àbí wọn ṣe díẹ̀ lára ẹ̀ tí wọn ṣe gbogbo ẹ̀ tán àbí wọn tiẹ̀ ṣe rárá ẹ ṣe nǹkan tíjọba wa ń ṣe tó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún gbogbo ẹgbẹ́ asuu ni wípé tẹ bá béèrè nǹkan mẹ́fà wọ́n wá wo èwo nǹkan mẹ́fà náà ti fẹ́ pé kò kò tiẹ̀ kò máa wọ́n tó ń pè ní demand mm. ó làkọ́tọ́ pé ó ní tó nípọn tó ní agbára mm. Mm. àwọn èyí wọ́n fi ilẹ̀ wọ́n wá wá eléyìí ló yẹ pé bóyá kò tiẹ̀ ní ipa tó tó tó lọ títí wọ́n wọ́n mú ṣe. ẹ ṣeun lámì ètò àwùjọ wọ́n sọ àwọn àlàkalẹ̀ wọ́n ní láti ìgbà yìí làwọn ti ń ṣàdéhùn pẹ̀lú ìjọba tíjọba ò sì mú ṣe tíjọba ò mú ṣe jẹ́ pé èyí ò gíríkì ni wọ́n mú ṣe ẹ̀yin gẹ́gẹ́ bíi lámì ètò àwùjọ ẹ wo àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ ṣé kì í ṣe pàṣẹ ju wọn pọ̀ ṣé kì í ṣe pé ẹ ìjọba ò múṣẹ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá sì mọ̀ pé wọ́n lómi kọjọ kà lọ sáwọn náà aráàlú ni. àbí tí èjì ẹsẹ̀ pé bí àyè mọ̀ tara ilé nìkan ní bá wọn kọ ìjà. ẹ ṣeun atọ́kùn ṣe rí ọ̀rọ̀ <laughs> mo sọ lórí ẹ̀rọ ayélujára mi ní ọ̀sẹ̀ tó kọjá mo ní ọ̀rọ̀ asuu ti sú mi àwọn èèyàn bá bẹ̀rẹ̀ kò yẹ kó rí bí ó ṣe rí gbogbo nǹkan tí ọ̀mọ̀wé tí wọ́n sọ bẹ́ẹ̀ lórí hmm. ṣùgbọ́n a gbọ́dọ̀ pé ìjọba náà wọn àṣẹ nǹkan tó gíríkì ìjọba náà gbìyànjú à ń pè àjọ kan ní tertiary education trust fund ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí education tax fund akitiyan asu àti ìjọba ló jẹ́ kí a dá àjọ ìsílẹ̀ hmm. tí wọ́n wá ń gba ìdá méjì nínú èrè àwọn iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ ní nàìjíríà tí wọ́n fi ń tọ́jú ilé ẹ̀kọ́ tí ò bá sí ti tetfund yìí ni nǹkan ọba tiẹ̀ ti bàjẹ́ pátápátá hmm. bá lọ sí gbogbo ilé ẹ̀kọ́ kì í ṣe fáfitì nìkan ilé ẹ̀kọ́ poli ilé ẹ̀kọ́ eh, eh, eh, ilé iṣẹ́ ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ olùkọ́ tìjọba àpapọ̀ àti ti ìjọba àpínlẹ̀ tetfund ni gbogbo ẹ bá rí wọ́n kọ́ ilé ẹ̀kọ́ wọ́n kọ́ ibi ìkẹ́kọ̀ọ́ kan lónìí tetfund ni wọ́n bá kọ́ ibi ìkàwé tetfund ni wọ́n bá kọ́ laboratory tetfund ni wọ́n bá kọ́ fẹ́ǹsì gan tetfund ni owó ìjọba ni ẹ̀ ṣẹ́yìn lé ní ẹ rí i pé akitiyan ìjọba àtàsù náà ló jẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n wọ́n pè kan ní master autonomy hmm. pé kan lè dá dúró ní ìsìn ẹ rí i pé àwọn tó jẹ́ professor bóyá professor àbí gbogbo àwọn tó jẹ́ ẹ̀kọ́ àádọ́rin ọdún ni. Mm wọ́n ní kọ́ máa fi ṣẹlẹ̀ báyìí kì í ṣe bẹ́ẹ̀ lórí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ẹ̀tọ́ tó ń béèrè náà ni pé kí àwọn àwọn olùkọ́ kí wọ́n máa fiṣẹ́ sílẹ̀ ní àádọ́rin ọdún ẹ rí i pé ní ìjọba iléeṣẹ́ ìjọba yòókù kò rí bẹ́ẹ̀ tí ọgọ́ta ni o máa lọ ilé àbí tó bá ti lọ ọdún márùndínlógójì ẹ rí i pé ìgbésẹ̀ yìí náà ni wọ́n gbé fún àwọn olùkọ́ tí ó wà ní tí wọ́n ní pé kọ́ máa fi sẹ́lẹ̀ ní ọdún márùndínláàádọ́rin ara akitiyan náà ni ẹ rí i pé ìjọba Goodluck Jonathan nígbà tí ètò ìyanṣẹ́lódì wáyé nígbà náà fún bí oṣù mẹ́rin wọ́n gbà pé àwọn fi owó tó tó one point two trillion hmm. wọ́n fi jí ilé ẹ̀kọ́ dé nínú owó eh, ìjọba Goodluck Jonathan kó two hundred billion lẹ̀ fún ọdún àkọ́kọ́ wọ́n ní láàrin ọdún mẹ́fà ni kí wọ́n kówó ìwá hmm. ṣùgbọ́n àwọn ìjọba tó wá tẹ̀lé ti Goodluck àwọn bá ń fi owó ìdákọ̀ mu làwọn wá ń kó lẹ̀. Hmm. bóyá bí tòrò ajé ṣe rí ni. bóyá a lè pé bọ́rọ̀ ajé ṣe rí ni a sì lè pé kò rí bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n tí ó wá jẹ́ ìyàlẹ́nu fèmí. Eh torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí hmm. ó ní pé àwọn ilé ìgbìmọ̀ asòfin wa àtijọba àpapọ̀ wọ́n wá ti sọ kádálé ẹ̀kọ́ lẹ̀ wọ́n ti sọ di constituency project ipe ẹ ẹ èmi ni senator èmi ni mo mú fásitì wá sí <laughs> ẹ ẹ <laughs> ipe wọ́n ti wà ní wọ́n ti wà ní ẹnu jẹ́ ọmọwé mi. ẹ kò tiẹ̀ bẹ́ẹ̀ tó béèrè torí àkókò wa àti pé torí ọmọwé kàwọn ọdún náà àwọn náà wọlé. ẹ̀yin ẹgbẹ́ olùkọ́ ó dàbí ẹni pé ẹnu yín ò kò torí àwọn ìpínlẹ̀ kan wọn àwọn ìṣáàtù àwọn ọ̀yànṣẹ́ lódì àwọn tí àwọn tí bẹ́ẹ̀ tó ṣe jẹ́ pé ẹ̀yin tìjọba àpapọ̀ nìkan lẹ wá ní ẹ wá ẹ tún wá láwọn ilé ẹ̀kọ́ tí wọn ọ̀yànṣẹ́ lódì ẹni wọn ṣe ilé ẹ̀kọ́ dáadáa ṣe ẹ̀pá rẹ̀ yín sọ ń dò ní ó lá ní àwọn kan bá dá lóògùn àá ṣe ilé ẹ̀kọ́ wa ṣe dáadáa kí ló tẹ àwọn tí ọ̀yànṣẹ́ lódì hùn ṣé ìjọba ń sọ wọn dáadáa ni. ẹ ṣe ṣe ẹ rí ọ̀rọ̀ nípa kan tí pírẹsidẹ̀ntì asùn sọ ah àwọn èèyàn kàn fi wọ́n fi bí ìwà pápá pé ká pe ajá lórúkọ burúkú ká lè fi ọ̀bẹ sí lọ́rùn ni hmm. tẹ́ ẹ bá wo bí asù ṣe ń ṣe hmm. asu gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn olùkọ́ ní yunifásitì hmm. kì í ṣe ẹgbẹ́ ẹ̀pọ̀ dandan ẹgbẹ́ náà fẹ́ ni tí n bá fẹ́ ìyín wà nù ẹgbẹ́ tí n bá fẹ́ ìnira pẹ̀lú wọn ṣùgbọ́n nítorí ìwúlò ẹgbẹ́ yìí ni torí ìwúlò àjọṣepọ̀ tẹ̀ ń jà fún ló jẹ́ kí gbogbo àwọn tó wà ní abẹ́ ẹgbẹ́ asu kan wọnú ẹgbẹ́ asu ṣùgbọ́n ní àwọn bíi tẹ bá wà wo ọ̀nà méjì ló wà ní ilé ẹ̀kọ́ yunifásitì tí a pè ní public hmm. federal wa state wa hmm, ìpínlẹ̀ wà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wà ìjọba àpínlẹ̀ ó ní àwọn e, e, apá àbí kan tí wọ́n ti ń jẹ ìgbádùn asu then eh, yes ìjọba àpapọ̀ lóyún eh, federal asu ló ń bá dì ló ń bá dòwò pọ̀ ṣùgbọ́n tí àwọn aṣọ pé kí ló kan ìpínlẹ̀ pẹ̀lú federal nǹkan tó kàn wọ́n pọ̀ e, wọ́n sọ kinní kan ní ìsìn tetfon tí à ń sọ yìí torí ìjà asu torí ìjà asu ló ẹ pé pé ẹgbẹ́ báyìí pé à oh, lówó tí a fi ṣe kẹtẹ ilẹ̀ fẹ́ ṣe ẹ fún wa ní ọ̀nà tá a fi ṣe ah, ọ̀nà rẹ̀ ló bí tech fund hmm. tí ẹ fọ́nà ní sọ yìí ẹ bá wò ní ìsìn kò sí ìjọba àpínlẹ̀ kò sí yunifásitì ìjọba àpínlẹ̀ kẹtẹ lọ lónìí tí ẹ ní rí tech fund níbẹ̀. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa torí pé ọ̀rọ̀ yìí ó pọ̀ tí a sọ ẹ à ń padà bọ̀ lórí ètò ojúmọ́ rẹ hmm. torí pé a fẹ́ kí a túṣu dólẹ̀ kòkò kálẹ̀ rọ́nà àbáyọ à ń padà bọ̀ lórí ètò ojúmọ́ rẹ ǹjẹ́ o mọ̀ pé márùnlélọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún ọmọ obìnrin ni wọ́n ń fi tipátipá bá lò pọ̀ lójoojúmọ́ bí? ọ̀pọ̀ ló ti sọ ẹ̀mí nù lójú ìbáṣepọ̀ tipátipá ọ̀pọ̀ ló ti gba ẹ̀mí ara wọn nítorí ìtìjú ọ̀pọ̀ ló ti kábàámọ̀ ayérayé à ó máa ṣe o àṣà yìí kì í ṣe tiwa àṣà yìí kì í ṣe tiwa rárá ó dá mi lójú kì í ṣe tọmọlúwàbí tòótọ́ báwo la ṣe jẹ́ kí àṣà burúkú yìí gba gbogbo agbègbè wa yíká ní ìbẹ̀rù fún òfin ìbẹ̀rù ọlọ́run kọ́ báyìí àtiwọ́ náà kí lérò tó fi máa ń bo ìbáṣepọ̀ tipátipá mọ́lẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ láàárín ọ̀dọ̀ ẹ̀. rántí wípé ìṣòro tá a bá pín òun ló ní ìyànjú. ẹ káàbọ̀ padà látinú ìkéde táwọn afúnyín báyìí náà kí àlejò wa káàbọ̀ sórí ètò àwọn ni ọ̀mọ̀wé Kamarudeen Fúnṣọ́ Àdìsá táwọn náà jẹ́ olùkọ́ ní iléèwé gíga fásitì tó wà nílùú Àbújá ń bí ẹ káàbọ̀ sórí ètò. Yorùbá ní ẹ tó bá bá nǹkan náà ẹni bómi síwọ́ ọba torí pé láti ilé ẹ̀kọ́ fásitì Àbújá làwọn náà ti wá mo sì mọ̀ pa olùkọ́ ni wọ́n òbí náà ni wọ́n lábẹ́ ẹ rí i pé gbogbo nǹkan tí àwọn olùkọ́ ti ń sọ látàárọ̀ ìjọba ọ̀dá wọn lónìí ìjọba ọ̀dá wọn lónìí ṣé gbogbo lè ṣe ṣé gbogbo àwọn iléèwé aládàáni ṣé tẹ bá wo àwọn fásitì aládàáni àti tìjọba mm. ṣé ó fẹ́ kọ́ bẹ́ẹ̀ jẹ́ pé àwọn fásitì aládàáni gan-an wọ́n fẹ́ wúlò tó ju ìjọba lọ ẹ sá wò. a lè sọ pé aládàáni wúlò ti jò tìjọba lọ ṣùgbọ́n wọ́n fi àyè lẹ̀ fún ẹni tí ó bá ní burújì láti rán ọmọ lọ sí iléèwé aládàáni hmm. láti ṣe bẹ́ẹ̀ ó ti wà láti ìgbà ìṣèlú àkọ́kọ́ tá à ń pè ní first republic pé kí a dá ilé ẹ̀kọ́ aládàáni lẹ̀ àti ilé hmm. ẹ̀kọ́ tìjọba ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ilé ẹ̀kọ́ tìjọba ló sì gborí torí àwọn ni wọ́n ní irinṣẹ́ àti àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́. ẹ ṣeun ní lámẹ̀tọ́ ẹ jẹ́ ìbéèrè tí mo ní fún ọ̀mọ̀wé gẹ́gẹ́ bí nǹkan tí àlejò àkọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pé àti ẹgbẹ́ olùkọ́ni ASUU wọ́n máa ń sábà ní àwọn àsọyépọ̀ bíi kíjọba kó kó ṣèlérí fún wọn kán máa mú ṣẹ ṣùgbọ́n látìgbà tí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ti wà lórí àlééfà ìgbà wo gangan ni wọ́n ti ní ìpàdé pọ̀ pẹ̀lú ẹgbẹ́ ASUU àti pé kí ni ohun kan tí ìṣèjọba ẹ ti mú ṣe láìpẹ́ tí gbogbo wa wá tiẹ̀ ti rò pé à ìyanṣẹ́lódì ẹgbẹ́ asuu ó ti ń lọ sóko òpin o wọ́n ní wọ́n gbé èsì jáde pé iye báyìí la ti fẹ́ mọ̀ ṣe iye báyìí la ti fẹ́ mọ̀ ṣe ṣùgbọ́n ẹgbẹ́ asuu ní àwọn ò faramọ́ àbájáde èsì àti ìpàdé tí wọ́n ṣe kí ni nǹkan tó fà á ti pé kí ni àsọyépọ̀ yẹn tó wà láàrin ẹgbẹ́ asuu àti ìjọba ààrẹ Muhammadu Buhari lọ́wọ́lọ́wọ́ báyìí láfikún torí pé àkókò wa kẹ́mi náà tún lè bí léèrè bí wọ́n lẹ́yìn ẹgbẹ́ olùkọ́ torí TSA tíjọba lòun fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa fẹ́ máa gbowó àti owó tí ń wọlé tí ń jáde pé ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ káwọn aráàlú ọmọ lẹ̀ bá ní TSA ni o ẹ fẹ́ TSA àwọn ẹ. Mhm. mo kí atọ́kùn mo kí mm. gbogbo ilé mo sì kí àwọn bàbá wa níkàlẹ̀ náà fún wọn bí wọ́n ṣe ń bá wa dá sí kí ọ̀rọ̀ yìí kó níyàjú mm. ìjọba. àti asu ọlọ́run nìkan ló lè ṣàtúnṣe dáadáa ń bẹ̀ hmm. ṣùgbọ́n ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè ọ̀run kó wá lóun ó sí. ẹ má gbàgbé olùkọ́ náà o. bẹ́ẹ̀ ni nítòjọ́ náà nù ọba sí pé ajóbi ni wọn bá ní wàhálà ọmọ torí pé ọmọ ọlọ́mọ ọmọ ẹni náà ni tó ẹ gbogbo kan ṣe ń education ẹ wo ètò ẹ̀kọ́ nàìjíríà bó ṣe rí fi ṣe àkàwé pẹ̀lú ti àwọn ìlú tó súnmọ́ wa àwọn kọ́ńtì tó orílẹ̀-èdè tó súnmọ́ wa bíi South Africa bíi Ghana ẹ rí i pé Nàìjíríà ó ń gbẹ̀yìn ṣé yóò tó ní ìbànújẹ́ fún wa tó àwa tá a sì jẹ́ olùkọ́ gbélẹ̀ irú ètò yìí ó jẹ́ ọ̀kan nú àwọn ètò tó ta torí ẹ̀ gbélẹ̀ látàrí àti fi ṣàtúnṣe gbogbo tó bá bàjẹ́ àbí tó bá fẹ́ bàjẹ́ ọpẹ́ tá a máa dúpẹ́ fọ́lọ́run ni pé àwọn ọmọ nàìjíríà tó bá fẹ́ ka ìwé wọ́n máa ń kà dójú àmì ni ẹ rí i pé kò sí ni bàbá pòdùsọ ọmọ nàìjíríà lónìí tó bá lóun fẹ́ lọ tẹ̀síwájú ètò ẹ̀kọ́ òun tá a mọ̀ ní postgraduate study ada ọ lọ sílẹ̀ UK ni àbílẹ̀ Amẹ́ríkà ni wherever it may be ẹ rí i pé wọ́n máa ń ṣe dáadáa bẹ́ẹ̀ wọ́n máa ń jáwọ́ níbo ju àwọn ọmọ tó wá láti orílẹ̀ yòókù lọ so gbogbo àpẹẹrẹ kọ̀ọ̀kan náà làwa náà rí so n tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni wípé sẹ́rí ìjọba tí wọ́n bá ṣèlérí báwọn ó ṣe nǹkan wọn èé mú ìlérí and. bóyá àṣejù yín pọ̀. àṣejù wọ̀ pọ̀ ẹ dákun àṣejù oníbẹ̀ ń bi pé tọ̀ ẹ dákun nǹkan tí a ní ni. Ah, gbogbo nǹkan tó bàjẹ́ nílé ìwé ni ká fẹ́ tẹ̀ ṣàkóso. wọ́n ní kì í sọ̀rọ̀ nǹkan lẹ̀ ń dà fún àwọn aráàlú ní sọ o ah. wọ́n ní ọ̀rọ̀ pé owó oṣù tí ẹ ṣe òun tẹ̀ ṣá pé ah. lẹ tẹnumọ́jú gbogbo ìwà ni. sẹ́rí wọ́n fẹ́ dàbí ẹ pé ìfẹ́ ara ẹni ní eh, tọ́ sẹ́rí àwọn tí ń sọ òun báyà wọn tí wọn ò tẹ̀lé bẹ́tò ṣe ń lọ ni bọ̀tún wọn pọ̀pọ̀lọpọ̀ aráàlú náà wọ́n ti mọ̀ pé ètò IPPIS ti ń gbé kalẹ̀ nísìn ẹ obi tó bá wa dé kì í sásù nìkan ní kọ̀ǹpléènì eh, tẹ́ bá lọ sí eh, iléeṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ tìjọba ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pariwo pé tọ̀ ètò IPPIS ń dí owó oṣù wa kù ni hmm. ẹlòmíì ò tiẹ̀ ní rówó oṣù gbà kọ́dà ẹni tí ò tiẹ̀ ṣiṣẹ́ léyìí tá a mọ̀ pé léyìí tá a máa ń pè ní àlìjánu òṣìṣẹ́ ghost worker. ẹ eh, ṣùgbọ́n ẹni tó bá fowó kọ́lé òrówó gbà. ó ah, rówó gbà bí àwọn tí òrówó gbà bí kọ́lé. wọ́n eh, bá rówó gbà tó rí tó yẹ tó yẹ tó yẹ kó gbà ńkọ́ ẹ dákun ṣé kọ́dákẹ́ ni. àbáyọ àwa ti rí a ti rí pé àlébù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. la fi sọ pé àwọn ò ní tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀. ẹ ṣùgbọ́n àwọn èèyàn máa sọ wọ́n níbi tẹ́rù bá pọ̀ sí òní ònlọ́jẹ́ wínà wọ́n ní majority carry the vote ó ti wá jẹ́ ẹ̀yìn nìkan hmm, lẹ́mí. sẹ́wọ̀n pé yunifásitì hmm. ó yàtọ̀ sí iléeṣẹ́ yòókù gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe dá iṣẹ́ wálẹ̀ ṣe rí ẹ pé àwọn bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn private university. Mm -hmm wọn à lè fi wọn wé yunifásitì eh, tìjọba torí pé wọ́n mọ̀ pé tọ̀ àwọn private university yìí wọn ò lè rí òṣìṣẹ́ kankan àyàfi kí wọ́n wá pè wá pé tọ̀ ẹ dákun ká tó lè ní agbára láti fi lè fìdí yunifásitì wa náà múlẹ̀ a gbọ́dọ̀ ní àwọn ọ̀jọ̀gbọ́n láàrin wọn. àjẹpẹ ìtòrí ẹ̀ lẹ fẹ́ kí TSC e òṣìṣẹ́ lẹ fi ń gbowó lọ́nà méjì. Ah, owó gbígbà lọ́nà méjì kì í ṣe kò sẹ́ni tí ń gbowó lọ́nà méjì wọ́n kàn ń parọ́ mọ́ wa ni. ẹni tó bá lọ iṣẹ́ ní ilé ìwé aládàáni. ṣé sáwọ àwa la lọ bá wọn. bí wọ́n bá pè yẹ wọ́n bá pè yẹ wọ́n ń bọ̀ náà sà. irú àwa yìí ní ìsìn àláǹfààní láti sọ̀rọ̀ rẹ̀ méjì. ẹni sùúrù ẹni sùúrù àwọn tó ń dá iléeṣẹ́ yunifásitì taládàáni lẹ̀ mm. ṣé kò yẹ kó rò pé ó yẹ káwọn wá àwọn olùkọ́ bẹ̀rẹ̀ láti rí ọ̀jọ̀gbọ́n tí wá sálẹ̀ kún rí wọn fún iléeṣẹ́ láti sábà pé gbogbo nǹkan láyé téèyàn ó bá ṣe èèyàn gbọ́dọ̀ máa ní àwọn téèyàn yóò dé àkójọ sẹ́ni. ẹ lámẹ̀ ìtọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí ìmọ̀ràn wo lẹ́gbà ìjọba ìmọ̀ràn wo lẹ́gbà ẹgbẹ́ àwọn olùkọ́ torí wàhálà ti ṣẹlẹ̀ báyìí àti ràwọn adigunjalè àti ràwọn àtẹwọ́ àti fi àkókò àwọn akẹ́kọ̀ọ́ ṣòfò. gbogbo ẹ̀ náà yóò níyànjú láìpẹ́ hmm. ṣe rí ọ̀rọ̀ IPPIS tẹ̀ ń béèrè lọ́wọ́ ọmọwé wa. Hmm. Eh, akùdé wà lórí IPPIS ó ní àwọn àjọ asuu tó ń ṣe gbé utas state transparency accountability solution wọ́n sì ti wádìí utas wọ́n ní utas ó gba ìdá mẹ́rin eh, eh, ìdá mẹ́tàléní àádọ́rùn-ún ninety three percent IPPIS gan ò gbà tó àwọn olùkọ́ lọ sọ bẹ́ẹ̀ kì í sáláàbù. kì í ṣe olùkọ́ ìjọba nígbà ìjọba nígbà ló ṣe agbátẹrù òṣùwọ̀n ṣe rí ilé ẹ̀kọ́ yunifásitì ó yàtọ̀ sí ilé iṣẹ́ ìjọba yòókù tí wọ́n wọlé ní tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ láago mẹ́jọ tó ń lọlé láago mẹ́rin bẹ́ẹ̀ kọ́ ni iṣẹ́ olùkọ́ rí iṣẹ́ olùkọ́ wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ wọ́n kọ́ ọmọ wọ́n máàkì ìwé wọ́n tún ṣiṣẹ́ iṣẹ́ tá à ń pè ní community service. Eh, eh, lábẹ́ ètò ọ̀rọ̀ àbẹ̀ ń pé ó ṣe é ti ká mọ̀ lè parí ètò ọ̀rọ̀ bóyá náà látún tẹ̀síwájú. sẹ́ni àdúrà tẹ̀mí wá ń gbà ní pé ńgbà eh, tá a bá tí wọ́n fi padà wá ọ̀nà òun jẹ́ kíyànjú ó wà. ìjọba ti gbé bímọ kankan lọ ọmọwé Kamaludin ẹ ṣeun ẹ kú dìde torí pé ọ̀rọ̀ yìí bá a bá ní ká máa fà lọ títorí àkókò wa a lè àǹfààní láti ṣe ètò ṣùgbọ́n gbogbo àwa tí a láǹfààní tá a láǹfààní láti wo ètò yìí bó ṣe ń lọ lọ́wọ́ àtúntẹ̀ rẹ̀ yóò wáyé ní aago méje ní alẹ́ òní tọ́lọ̀ ń bá fún wa láǹfààní láti ṣe àtúngbé àgbéyẹ̀wò ìtòrí apá kejì rẹ̀ mm. ẹ lè mọ̀ gbọ́ àmọ́ ibi tọ́rọ̀ dé dúró torí ìjọba ti gbé ìgbìmọ̀ kankanlẹ̀ tí ó wájú ti sí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn olùkọ́ five. alákùnsí mo lè fi nǹkan kún ìjọba ò tí ì gbé nǹkan kan kalẹ̀ torí mínísítà education alẹ́ àná ló tún sọ̀rọ̀ tó ní gbogbo èyí tí ìjọba sọ pé wọ́n set up fourteen man community hmm. pé kó eh, kún ó ṣe àyẹ̀wò gbogbo ní tí ń bẹ́ńlẹ̀ kún ó ṣàtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ o ó lòun lòun kàn sí ìlú <laughs> lábẹ́. ẹ torí pé bóyá a tún gbé àwọn akẹ́kọ̀ọ́ gan ibi tó ti kàn wọ́n àtòbí àwa àti ẹ̀yin olùkọ́ padà àwa gbé padà wá lórí ètò ẹ̀yìn yẹn wa à ń lọ ní ọ̀sẹ̀ yìí ẹ má gbàgbé ohun tí a máa ń ṣe ló ti ojúmọ́ re òun náà ni ohun tí ó mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni jíde ẹ ṣeun ẹ kú dìde ọ̀gbẹ́ni kamaludin ẹ ṣeun ẹ kú dìde ẹ̀yin yẹn wa orúkọ tèmi ni rafiu adédìran Gbẹ̀nì Kúnlé Adélékè ló ń kí ní agbọ́n bíi pé títí ìgbà mìíràn tá a tún máa pàdé lórí ètò Ojúmọ́ Ire ó dìgbà kan náà.